ọlọ́run lóhùn ló sómi dáfẹ́fẹ́ àṣẹ olúwa lórún fìdè sánmọ́ àṣẹ olúwa mi ló mẹ́ta dúró. ọlọ́run tó ní wá wá fún wa wí sáà tí a tó lọ́rọ̀ wáyọ̀ǹda ọ̀rọ̀. máa jẹ́ ká sì wí káyé máa ṣì wá gbọ́. ọlọ́run tó ní wá sádì ẹ̀ ilé ayé kún fún dàrúdàpọ̀. ọlọ́run kò là wá kó tún làjọ wá. ó máa tó gbẹ̀rù ayé gbọ́ yín ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè. ọlọ́run kò gùn yìí kó tún bá wa mọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Al-Wazir akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú mo tún dé. àdámọ́lá ayáta ṣe. dandan kọ́ lọ̀rẹ́ nílé ayé ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi ẹni fẹ́mi nílé ayé sá lọ́rẹ́ mi. lọ́rẹ́ mi. àwọn ọ̀rẹ́ rẹ̀ rùn rẹ̀ rùn wọ́n káyé. wọ́n káyé. dákú sí wọn sí ilẹ̀ kan fò lọ. kan fò lọ. ká má fẹ́ jọba lé ayé ẹ jẹ. ṣùgbọ́n ká má fẹ́ jọba lé ayé rẹ jẹ ká má fẹ́ jọba lé ayé rẹ jẹ o. ká má fẹ́ jọba lé ayé rẹ jẹ. ya yéèdè. nínú nǹkan tọ́jọ́ ni lójú láyé ó ń bẹ nínú ènìyàn tó jẹ́ pé gbogbo ọ̀nà tó bá ń wá láti súnmọ́ yọ ọmọ fún ẹni kí ló ń kílìngì mọ́ sí ṣé dandan ni kò súnmọ́ àyàn ni. ọlọ́run nìkan lọ́ba tá a kì í sún láyé mákìnní kan dájú àwọn kan fẹ́ràn rẹ tí wọn ò ní rí sínú wọn náà mọ̀ pé àwọn kan bẹ nínú ayé ó ètì ẹ òun náà ò mọ reason tó ń fi ètì ẹ tó bá ti mọrú wọn tètè tètè sá fún bó bá lòun ètì ẹ jó pé wọn náà ìwọ ni ọfọgbọ́n orí ṣe tiẹ̀ dandan kọlọ rẹ lọ ronú dáadáa lórí gbogbo ètò alámọ̀rí ayé rẹ ọlọrun nìkan lọba tá kì í sú ọlọ́run nìkan ló gbọ́dọ̀ máa wójú ó ṣe ń tó fẹ́ ni kò ṣe ń tó fẹ́ ọgbọ́dọ̀ mọ owó jùlọ ọlọ́run. ọlọ́run ní rí ànábì yá ayú ànábì yù. yá ayú ànábì yù hasbuka Allah. ومن اتبعك من المؤمنين ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá wa ṣe alẹ́ tọ̀ yìí ẹ ṣe àrẹ̀ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá wa jí àwọn àdúrà tí wọn bá ti sùn kí wọn wà awake. wàá ní tábàkà mìíràn mọ́mìnì. ọlọ́run ní ìrìn dandan kọ́ ni kí gbogbo ayé fẹ́ràn rẹ o. àyùwà ànábì. èmi ọlọ́run ọba tí mo dá ẹ tí mo bá ti tó ẹ tí mo ń fẹ́ràn ẹ. àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ti ń fẹ́rẹ̀ mọ̀ kí gbogbo ayé ọ̀tẹ̀lẹ̀ ọ. tó bá rí sọ wípé òun hate ẹ naturally sọ fún pé òun ṣe ń sọ tiẹ̀ ni bí ṣe hate ẹ náà náà sì dé tó lóun pé bó ṣe lóun yẹn ti ń da ìdọ̀tí to ba allow gbogbo video kan ma send e ori whatsapp e to tete ma delete awon na danu phone re opada hang allah ti ba tun wole ni won na ma sort delete danu awon abani ninu je nu aye tete ma delete won aye e dadan ko ni ko ba won eni bi aye rin awon eni ere po laye te won ni ti won ba rin allah ma cling meniyan bi se wule ko ma yin won ba àlọ́ àṣejù bàbá ọjọ́ bọ́lọ̀wọ̀n bá kọ oore rẹ sọ́dọ̀ èèyàn kò sí tó lè ṣe kò ní ṣe fún ẹ. àjùmọ̀bí ọkàn tàánú ẹni ọlọ́run bá rán sí ni níṣe ni lóore ọmọ ìyá mi ètò gbọ́dọ̀ dènà sí ọ̀fẹ́ ọkọ̀ fẹ́ ọ ó fìfẹ́ hàn sí ẹ kò fìfẹ́ hàn sí ẹ tó gbọ́dọ̀ sá fún òun lọ́lọ́run tọ́da ẹ̀ o. ó mọ kílìngì mọ́ lọ́hùn ni. ó so mọ ni bọ́ bá tilẹ̀kùn mi ó máa kanlẹ̀kùn ẹ̀ ọba ọ. mi gbàdúrà rẹ kọ gbàdúrà rẹ ó máa pè ni ti sọ fún e pé kì gbogbo ń tẹ́gbà bá béèrè ṣe o òun ọ̀dá ẹnìkan gbogbo ṣe fún nìkan òun lọ gbọ́dọ̀ máa bẹ̀ wá ojú rí ọmọ mi tọ́pìkì méjì ni mo kó pọ̀ nínú sẹ́sẹ́ akéwùgbà gold a ti wà nínú ọ̀là látòlùkọ́dìrì báyìí gbogbo àfáà ti dorí wọ́n ti di àfáà iná ń sálí náà òfin lè látòlùkọ́dìrì àwọn wa nílò bẹ́ẹ̀ á lò bá mi kó lè bá àmútumọ̀ rẹ wá ọmọ ìyá mi ọlọ́run nìkan lọ́ba tá a kì í sú ọlọ́run nìkan ni kò máa dìmọ́ jù ọlọ́run ṣe ń tó fẹ́ ó ṣe ń tó fẹ́ ọmọ dìmọ́ lọ́nà náà ni ọmọ wa wá kí làwọn àṣírí tó fi lè súnmọ́ lọ́hùn kí làwọn àṣírí tó fi gbà yìí tọ́lọ́hùn ó fi gbà ẹ́ wọlé ọlọ́run àdìsàn nàbì sọ náà àdìsì kò dì ọlọ́run sọ fún un pé wà má takọ́ rábà iláyà abudi bìṣẹ́ in àhápò iláyà mímọ́ fitara tuhu alẹ́. wà má takọ́ rábà iláyà abudi. ẹ̀yin ẹ̀yin tẹ́ jẹ́ admin ẹ̀wé kan ẹ̀yin tẹ́ wà lórí internet like and love like and love ẹ̀yin náà mọ àwọn tára ń kan tán máa ń fúlàgì program wa gbogbo ìgbà ó dijọ́ náà ń bá tó fìdí wọn kalẹ̀ ká tó sinmi ẹ máa bá a tẹ like and love kẹsì máa ṣe alẹ́kọ̀ọ́ yìí jìnnà. wọ́n tọkọ rọ́bà iléyà abudí bí ṣe àábù iléyà ọlọ́run ní kò sí nǹkan kan tẹ́rùsìn mi tó lè fi súnmọ́ èmi ọlọ́run tí ó di alásùnmọ́ mi ju ń tẹ̀mí ọlọ́run sí lọ́rùn ìyàlẹ́ lọ. mo ní kó kírun mo ní kó gbàwẹ̀ mo ní kó sànú ènìyàn àwọn ọ̀ràn ènìyàn tó bá ti ṣe èmi ọlọ́run náà bẹ̀rẹ̀ sí fẹ́ràn rẹ̀. ẹrú mi ò ní yẹ kò ní gbò wà máa yẹ zálà abudi yàtàkọ́ raba ilẹ̀ ìyá kò ní yẹ kò ní gbò láti máa súnmọ́ mi ọlọ́run hàtà àtà òhìbùhù àwọn hàtà àbátùhù kò ní yẹ kò ní gbò títí tẹ̀mí ọlọ́run ó fi yọ́nú sí. wà ìdá àbátùhù Kuntu samuahu lẹ́ni yasma'u bi tó bá ṣe wàhálà tó kílìngì mẹ́mi ọlọ́run kílìngì kílìngì kílìngì títí tẹ́mi ọlọ́run báyìí sílẹ̀kùn mo di etí rẹ̀ nu o n tó bá lóun gbọ́ ìmí ọlọ́run ni mo gbọ́ wà famahu lẹ́ni yẹn ti kò bẹ́ẹ̀ mo di ahọ́n rẹ̀ n tó bá sọ màá lẹ́mi ọlọ́run ni mo sọ wàyẹ̀dáwù lẹ́ni yẹn ti sùn bíi mo di ọwọ́ rẹ̀ nítorí bá fọwọ́ gbámú èmi ọlọ́run ni mo fi gbámú. ọba sọ̀rọ̀ wúlẹ́bí. èmi ọlọ́run di ojú ẹ̀ nítorí bá lọ́hùn rí èmi ni mo rí àmọ́ kì í sọ̀fẹ́ ó tòwé ara ẹ̀ díwájú èmi ọlọ́run. ló jẹ́ ń sọ pé ọlọ́run nìkan là kì í sú ó máa wá wá kí làwọn jókà ọlọ́run lára jókà tó fi máa rí àánú ọlọ́run ni pé ó sọ àwọn àsìkò tí gbàdúrà wa ọjọ́ àràfà kó tó di pé akẹrùn mọ́gíríbì bí ẹ̀ ṣe tò láràfà lẹ́tẹ̀yìn àlásàrì tó kálukú ọmọ ẹbẹ náà ní kíkan kíkan kíkan kíkan ara ọjọ́ náà nù. láàárú ọjọ́ bẹ́ẹ̀ ó ní gbogbo òru wàmí náà fata ajá bìí náà fi lẹ́tà ńlá. wàmí náà fata ajá ọba mi ní tó bá dìgbò apá kan òru ọlọ́run náà wọ́n béèrè gbogbo òru lọ́wọ́ rẹ̀ just a portion of the night just a part of the night. Mahmuda. Máa dìde lórúkọ ọmọ yẹn náà fílà. Ọlọ́run nìkan ni ọmọ kílìngì máa kílìngì mọ́ Ọlọ́run ní ti bá yan náà fílà máa yan náà fílà lóru lóru lóru. Lákà nítorí ọ̀rọ̀ ara ẹ̀ tó bá yan náfìlà títí asa ayẹbo àtàkọrọ bùkà mọkànlá mahmuda. kò ní pẹ́ kò ní jìnnà tẹ́mi ọlọ́run fi gbé ẹ dìde sípò tí gbogbo ayé ọmọ sí ránkà déédéé. tó bá dàrún mọ́jú ńlọrọ fìdé ẹ̀dá tí ó sùn ni ó sùn ẹ̀dá tí ń sùn kò ní sùn kúrò lójú kan náà. Oh ó darun mọ́jú fọ́lọ́run ṣàdúrà nísìn kó má bàa ṣàdúrà tipátipá ní. sun ẹkún sọ́lọ́run lọ́rùn nísìn kó má bàa padà máa wá sun ẹkún òrèrè ẹkún tọ́lọ́run ní da ẹ lọ. ọmọ ìyá mi gbára yílẹ̀ fọ́lọ́run nígbà tó ti ní problem kó tó dìgbà tó ọmọ gbára yílẹ̀ tí ó dàbí ìgbà tí ó sọ́lọ́run ní sánmà. nínú àwọn tó gbọ́dọ̀ fi wójú rí ọlọ́run olóṣù ramadana oṣù tó nẹ́bì ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ Ramadan wàhùwà ṣàrùn awwaluhu rahma wà ọ̀sátùhù maghfira wà akhiruhu àìtìkù minan nar ìbẹ̀rẹ̀ Ramadan rahma ìkẹ́ ọlọ́ni wà ọ̀sátùhù àárín Ramadan tí Ramadan bá ti pín sí méjì ànábì ní tó bá ti pín sí méjì maghfira àforíjì lórí gbogbo ń ti ṣe tó bá wá dìgbẹ̀yìn Ramadan ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn ètìkù minan nar ọlọ́wọ́ ọmọ wa sọ olórí ibú dolórí ire gbé gbogbo olórí ibú tí bá ti ń pe ọlọ́run lóru mẹ́wàá tó kàn ramadana ọlọ́wọ́ ọmọ wa sọ wọ́n dolórí ire níta gbọ́ nínú àkọsílẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam idha dakhala al-asr aya al-layla wa ayqasa ahlahu وجد وشد المنسارة صلى الله عليه وسلم إذا دخل العشر tí ọjọ́ mẹ́wàá tọ́kànyìn ramadana bá ti bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ láti òru alẹ́ àná mọ́júmọ́ ìní táwọn míì sọ pé òru òní mọ́júmọ́ ọ̀la ló bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ayọ̀ lẹ́yìnlá anábì yìí sùn mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ kìyàmù lé inú ramadana yọ bẹ̀rẹ̀ rẹ̀ láti bí aago kan òru dago mẹ́ta òru wákàtí méjì wákàtí mẹ́ta àmọ́ tó bá ti di pé ó di ọjọ́ mẹ́wàá tó kàn yín ramadana ó mọ̀ wípé bí nǹkan bá ti ń tán lọ ní máa ń dùn jù lọ́wọ́ àwọn ìyá wa tó bá ń fọmọ lọ́yàn tó bá dìgbà tọmọ ń múra àti já lẹ́nu ọyàn ọyàn yẹn ọmọ á dùn sí yọ ọmọ wa dùn sí èso tó bá dìgbà tó múra àti bàjẹ́ ló máa ń dùn èso tí ò bá ti múra àti bàjẹ́ ò lè dùn lẹ́nu ọmọ ádámà tí nǹkan bá ń parí lọ ló máa ń dùn jù Ramadan ń parí lọ hayalaila anabi ò ní sùnmọ́ látàlẹ́ òní ìwọ náà yà máa dárun mọ́jú instead tó fi ń kílìngì máa yàn kiri tí a ń fi ọ́ sẹ̀sìn ó ṣe kílìngì mọ́ lọ́hùn ọba tó ṣe tiwọn ó ṣe tiẹ̀ náà ayà lẹ́yìnlá anabi kì í sùn wàá ìkọ́dọ̀ àlàhù anabi ọmọ wa jí gbogbo àwọn ará ilé ẹ̀ ẹ̀yin náà mọ̀ sùn bó ṣe rákà mẹ́rin bó ṣe rákà mẹ́wàá bó ṣe rákà márùn ẹ̀yàn lóru ẹ̀yàn lóru kí là ń wá láyìnlá tó lè kọjú rí. wọ́n jọ́ dẹ́wọ́ ṣẹ́dálí mi zára anabi ọwọ́ adé aṣọ ọgbànú rẹ̀ yóò tún ṣòkòtò rẹ̀ dè ètò lè yé wa nìyẹn yóò tún ṣòkòtò rẹ̀ dè anabi ọwà ni iṣẹ́ wa bẹ̀rẹ̀ báyìí bí ìgbà téèyàn rò lù ṣòkòtò pé ọjọ́ mẹ́wàá Ramadan tọ́ka yìí kò dé àti dé Ramadan nineteen àti dé Ramadan twenty iṣẹ́ wa bẹ̀rẹ̀ báyìí oríire fẹ́ sọ̀kalẹ̀ ọkẹni tí ó rí gbé nínú oríire tó fẹ́ sọ̀kalẹ̀ yìí. ọmọ ìyá mi ọlọ́nìkan ni ò kílìngì mọ́ mọ́ kílìngì mẹ́nìyàn tó bá ti wá di ọjọ́ mẹ́wàá oṣù tó kẹ́yìn oṣù ramadana iná anzalina fi laylatil qadr. iná anzalina fi laylatil qadr. Uh-huh. wa ma adraka ma laylatul qadr. ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها فيها بإذن ربهم من كل أمر Sàlámù ní ìyáta àmàtí ńlá fàjẹrẹ. Ọjọ́ kan láàrin ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tó káyọ̀ oṣù Ramadana, ó lọ́jọ́ Lailatul Qadr. Iná dálínà. Ènìyàn ọba tó dáyé àtọ̀run ni kò kílìngì mọ́. Ó ṣe dárun mọ́jú ọjọ́ kan kó lè bá gbádùn ẹgbẹ̀rún ọjọ́ láyé. Ọlọ́run ní àyájọ́ ọjọ́ tá a sọ Àlùkùránì kalẹ̀ lóru Lailatul Qadr Laylatul Qadr khayrun min alf shahr mi fẹ́ bọ̀ sọ tán ẹnìkan sí lọ lọ eighty five years ọjọ́ kan tí mùsùlùmí fẹ́ bọ̀ sọ yẹn. èyíkéyìí tó o bá ṣe nínú òru rọmọdọ́nà mẹ́wàá tó kẹ́yìn tó o bá lè lọ hit jackpot yẹn o àdúrà ọjọ́ kan ó lóore fún ẹ ju ẹni tó fi eighty five years fífi bí ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ò dákẹ́ oríire tó rí àlùbáríkà tó rí ó lóore fún ẹ̀jẹ̀ ni tó ń lo eighty five years tó ti rẹ̀ mọ́ létí ọ̀jáde lọ. bí wọ́n ṣe bọ́ tunu khairun min alifi shar tanazzalu li malaikatu wa ruhu fiha bi idni rabbihim min kulli amrin kamera yẹn sókè díẹ̀. amúnà ìyàtà mọ̀tòlá ilé fàjẹrẹ. salamun hiya. tó bá di òru Lailatul Qadri òru ọjọ́ kan péré náà ni láàrin ọjọ́ mẹ́wàá tó kàn yìí malaika malaika ẹ̀wọ̀n ọlọ́run nínú gbogbo ọjọ́ ayé àwọn malaika wọn yìí wá contingent àwọn wọn yìí sáyé ìjèjì tá a bá wọn ni lọ tẹ́nìkan ò tí mọjọ́ tí ọ̀jẹ̀ ní ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tọ́kàn yìí lóru ọjọ́ yẹn mẹjọ general wọn field marshal wọn mẹjọ general ọ̀gá five star gbogbo màláìkà tí ń jẹ́ jìbìrìlù òǹgá ó dìde kúrò nínú ààfin tiẹ̀ náà òun ni ó lead àwọn angel wá sórí ilé ayé mọ́júmọ́ ọjọ́ náà wọ́n máa sọ pé sàlámù ní ìyá aláfíà ọlọ́nkọ́ mọ́ àdúrà tiẹ̀ gbà ìwọ́ olórí ibú lé ni látòní lọ ìwọ dẹni àgbéga orí ibú tí wọn sọ̀kalẹ̀ sí wọn lọ́rùn Ọlọ́run gbé kúrò lẹni ẹmọ náà ni wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kúrò lọmọ náà dọmọ àlùjá náà Ọlọ́run ní tí wọn mọ bí fún kálukú nìyẹn amẹni wọn bá bá lórí pé kò sùn ni o kì í ṣẹni tó ń sùn tí ẹran bíi màálùú lórí ilẹ̀ látòlè kọjìrì sàlámù ní ìyá àbáta mọ̀tòlá ilé fàájì. àwọn aráwọ̀ èèyàn ti ẹ wọ́n ní tó bá jẹ́ pọ̀ ọjọ́ kan ni àwọn màláìka ó ṣẹlẹ̀ ọjọ́ kan náà kọ́ ni gbogbo wa ń gbàwẹ̀ láyé àwa ti sínú nísìn àmúra àti jẹ sàárì àwọn ará Dubai àwọn ti ń jẹ sàárì lọ́wọ́ báyìí àwọn ará Oman àwọn ti tún kọjá àti wọn àwọn ará Amẹ́ríkà àwọn ń bẹ lọ́sàn-án bí aago méjì ọ̀sán nísìn wọn àti lè jẹ sàárì àwọn kan ń bẹ ní aago méje àárọ̀ tòní tí í ṣe ọjọ́ sátọ̀dé àwọn kan ń bẹ ní aago méje àárọ̀ ọ̀tọ̀ láti wá táwọn ti bọ́ sí ọjọ́ kílọ̀lá sunday àwọn kan ti bọ́ sí sunday láago méje àárọ̀ àwọn kan bẹ lálẹ́ ní nàìjíríà láago mẹ́wàá alẹ́ àwọn kan bẹ láwọn kọ́ńtì míì twenty four hours àwọn oníṣáyẹ̀nsì kan ní thirty six hours ni gbogbo wa ò lè má wẹ̀ ń jọ kan náà kò possible tọ̀rọ̀tọ̀ọ̀tọ̀ ní táìmù wa àwọn kan ni wọ́n kọ́kọ́ lu one nígbà tí ń lo one lọ àwọn kan wà ní zero nígbà táwọn lo two àwọn kan bọ̀ sí one nígbà táwọn yẹn bọ́ sí one àwọn kan sì wà ní zero òru ń kálukú ni màláìka ọmọ sọ̀kalẹ̀ wá òru ń kálukú ni làìlá tó lè kọjú rẹ̀. ọmọ ìyá mi wọ́n wá gbé sínú òrònú ọjọ́ wo gan-an lòru làìlá tó lè kọjú rẹ̀. àwọn àfa wa ṣe àkíní kan sórí íńtánẹ́ẹ̀tì ó pọ́pùlà lẹ́nu jọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ làákà yìí simple arithmetic ní a fi mọ ọjọ́ Lailatul Qadr wọ́n ní gbogbo kálímà gbogbo words tí ń bẹ nínú Suratul Qadr tá a bá pè ní kọ̀ọ̀kan gbogbo rẹ̀ ìsẹ́ẹ̀tì súrà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ nítorí Lailatul Qadr déédéé iye ọjọ́ tá a fi ń gbààwẹ̀ in the number of words tó wà ń bẹ. tó o bá mú lórí iná ọ̀kanu azalina two fi three layilat four alikọdiri five wama six adirọka seven ma eight lailat nine alikọdiri ten laila eleven alikọdiri twelve khairun thirteen min fourteen alifun tó bá kà bẹ́ẹ̀ tààtì ni gbogbo ń tọ́ba bẹ́ẹ̀ wọ́n wá nínú gbogbo tààtì yẹn déédéé òǹkà jùsẹ̀ òkùrán Volume tí ẹ pé Quran sí tààtì náà ni déédéé rẹ̀ lọ́lọ́run fi ṣe iye òǹkà àyà ẹ̀sùnra eh, àyà Suratul Qadr wọ́n wá ní tó bá lọ wo gbogbo ara fìtà àkà ta ló jẹ́ thirty words yẹn each letter tó fọ́ọ̀mù word tó bá calculate gbogbo ẹ̀ yóò fún ọ ní one one four tó jẹ́ déédéé number chapter Quran tó bá tó wá ní ìyẹn tó kọ́ mọ́ o tó wá sírò àwọn nǹkan kan ń bẹ mi ìfẹ́ gbàsìkò yóò fún ẹ ní twenty seven ibi tí mo fẹ́ lọ tó o bá mú bọ̀ látòrí iná number one azalina two tó o bá lọ débi pé èwo ló fọ́ọ̀lù sí twenty seven hiya that is this night ó gangan ló wà ní number twenty seven. Allah ó fi ń jásí pé òru twenty six mọ́júmọ́ twenty seven ní sábà jẹ́. àwọn ò gbọ́dọ̀ sùn o gbọ́dọ̀ sùn èyí tó wá fall ẹ̀wù ọlọ́run eléyìí tó fall sí twenty nine onímọ̀tàláhùn ó súnmọ́ kọyọ o láfi lè twenty nine ẹ̀wọ́ àwọn eléyìí tó lọ fall sí thirty òun ni àlùfọ́ọ̀jìrì ilẹ̀ ti mọ́ lópin ramadana ṣé brain anabi ló tó sóra yìí báyìí ṣé brain anabi ló tó ṣé bíráìnì ẹ̀dá ènìyàn lè gbé kiri. àfàlà yàtàdà bàrùnà kúrà. ọlọ́run níṣẹ́ ẹ̀rọ ló sí kúrà á nìyí kọlọ́ká tó bá lọ jẹ́ pé ènìyàn tí kì í ló kọ kùránì ni làwájájú ẹ bá nínú kùránì ètò ìlànà kẹfì rọ ẹ lọ́tọ̀ mistake ẹ lè rí mistake nínú kùránì man made kùránì man made mistake ló wà bẹ́ẹ̀ kì í ṣe mistake ìtàkọ̀dọ̀ lọ. ọmọ ìyá mi tó bá wá jẹ́ bẹ́ẹ̀ alẹ́ ni ramadan babaláyé babaláyé tí ò bá rẹ́ foríjì tó bá ìtàn tó bá ìtàn ó yẹ kó sunkún òfò ṣeun. òfò ṣeun ó yẹ kó sunkún òfò ṣeun. ìbílẹ̀ alámìnà adániwá adániwá ọlọ́run máa ṣe jọ òfò ó sì ní. àmì ọlọ́run máa ṣe jọ òfò ó ṣàwà ọlọ́run máa ṣe jọ òfò ó ṣàwà ó ọlọ́run máa ṣèjọ́ fún ṣàwá ọlọ́run máa ṣèjọ́ fún ó ṣàwá. ìdájọ́ ìlú oṣù Ramadan ọmọ ìyá mi ọlọ́run ni ó kílìngì mọ́ bẹ́ẹ̀rù ṣe ń bá ọ̀ka tó bẹ̀rẹ̀ Ramadan pé bóyá láti máa jẹun báyìí gbogbo nǹkan lọ́wọ́ yìí gbogbo nǹkan lọ́wọ́ yìí Ramadan ní ń parí lọ ìsọ́lọ́run ò dúró tì ọ́ ni ọba tó dúró tì ọ́ láàrin ọgbọ̀njọ́ sólóhùn ò ní dúró tì ọ́ ni kí ló dé tó ń yẹ ìyá ara rẹ kiri agboolé nítorí kóńgò ráìsì kan wọ́n yẹ̀yẹ́ wọ́n tì ọ́ ṣubú wọ́n sọ̀rọ̀ bú sí ọ a ní kó o má gba kóńgò ráìsì àmọ́ tó bá ti ń di àbùkù jù respect yourself dandan ni kó o kíngì mẹ́nìyàn ọmọ ìyá mi tá a bá ń sọ̀rọ̀ Laylatul Qadri ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ awúf awúf táwọn onífóònù máa ń fún yàn yẹn tí wọ́n sọ wípé aago kan láti aago méjìlá alẹ́ dá aago mẹ́rin

ọ̀bádàrún mọ́jú fọ́lọ̀ ní gbogbo ẹ́sìnrà kù yẹn fúnra obìnrin yẹn ní ọmọ ilé ọ̀n torí pé oore ti ń bẹ lọ́wọ́ ẹni tóbìnrin wá kiri. àmọ́ n tá n pè ní àwùfù yìí ẹ́sìnrà kù tó o bá ti lò wọn kò kú ń bẹ̀ torí wọn á fún ọ ní táìmù pé tí láàrin ìgbà báyìí sí ìgbà báyìí o tó o bá ti lò àwọn kò ń bẹ̀ nù bẹ́ẹ̀ lórí ilẹ̀ látòlẹ̀ kọjírí oore ti ń bẹ ń bẹ tó o bá ti tètè gáàsì ẹ̀ wọn kò ń bẹ̀ o tó bá ti di àárọ̀ Ramadan thirty kò sí ń bẹ̀ mọ́nà kò sí àwẹ̀ míì tó lè gbà tí kì ṣe inú Ramadan náà oore inú Ramadan náà yẹn ò lè sí pẹ̀lú ẹ̀ àyàfà àwọn tí wọn bá ń wà nínú menstruation ńlọrọrùn tó lè pín oore yẹn kan tó ń ti pé wọn ò gbààwẹ̀ torí pé dọ̀rúrí ni tiwọn ìlú àbámọ̀ ó ń lóṣù Ramadan náà Allah ìlú àbámọ̀ ó ní Lailatul Qadri alọ́lọ́ ni ó kílìngì mọ́ níjọ́ mò ń kílìngì mọ́ eniyan láyé mi ọ̀rọ̀ na lo. níjọ́ mo klingi mọ́ lọ́hùn ní gbogbo tí mò ń lé wá ń lé mi padà. owó kì í wá ẹni tí bá ń wà fa ẹni tó dá owó tó dá ayé tó bá dì mọ́ fún owó ní ọmọ padà wá wà. ta lórí tí ń lé owó kiri tó bá owó rí kò ní dúró àmọ́ tó bá níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ lọ́lọ́run fúnra ẹ̀ ní padà wá bá ọ. ìlú ọ̀bọ̀rọ̀ lọ́rọ̀ Ramadana. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba take away ẹ fún wa níṣẹ́jú díẹ̀ sí ó possible kí lecture yóò jẹ́ a and b ẹ ní sùúrù ìgbà tí ó bá di ten thirty á bẹ̀rẹ̀ á dẹ̀ pín giveaway yẹn tí ó pọ̀ lé ní gan á pín tí ó pọ̀ lé ní gan ìlú àbámọ̀ inshallah ìlú àbámọ̀ olùsù ramadana ìlú àbámọ̀ òní Lailatul Qadri oh, oh. ọlọ́ni ó clean dìmọ́ kí lójó jẹ́ ìlú àbámọ̀ delcor nine olórin ìrìn àjò ó kó àwọn èèyàn lẹ́yìn ìgbà tí wọ́n lọ ọ sọ fún ọ ní lílọ là ń lọ yìí o bíbẹ̀rẹ̀ la bẹ̀rẹ̀ yìí o ìlú àbámọ̀ kan ń bẹ níwájú o tá a bá débẹ̀ òjijì lòkùnkùn ó dé bókùnkùn bá ti bolẹ̀ lójijì ẹ má wẹ̀yìn o títí tá a fi dénú mọ́lẹ̀ wọ́n rìn díẹ̀ lòkùnkùn bá dé lóòótọ́ bílíkọ̀rì náà ní ní ibi tá a dé yìí náà ń pè nílùú àbámọ̀ ẹ bu èrùpẹ̀ bẹ́ẹ̀ o ẹni ọba wù ẹni ọba bu kékeré nínú èrú pẹ̀lú àbámọ̀ yìí yọ sàbámọ̀ ẹni ó bu púpọ̀ yọ sàbámọ̀ ẹni tí ó bu pẹ́ẹ̀pẹ́ yọ sàbámọ̀ ó yá ó kálukú ó ṣe sáárà ẹ bu tọ́ bá wù yìí ẹ bá bu èrú pẹ̀ àwọn kan lọ́lọ́wọ̀n ní dáwọn sàbámọ̀ wọn bu pẹ́ẹ̀pẹ́ ń bẹ àwọn kan ní táwọn ó bá tiẹ̀ sàbámọ̀ tọmọ kékeré àwọn kan ní ẹwọ alẹ́ ní kọ́mọ̀jà bámọ̀ ó sì fìlà ọ̀rọ̀ sí wọ́n bá rìn díẹ̀ nígbà tó dijọ́ kejì ìmọ̀lẹ̀ bá dúlùkọ̀rì náà ni ó ń kálukọ yẹ̀wọ́ ẹ̀ wò ní abá o wọn wò àṣé gbogbo lẹ́bi tí wọ́n ti ń rìn bọ̀ e-, eruku gold ni raw gold ẹni tó bu kékeré sunkún ẹni tó bu púpọ̀ o gé kàjẹ́ pé ta ló ní kó mọ́ bu jù báyìí lọ ẹni tí ò bu pẹ́ẹ̀pẹ́ koroba ló gbé síwájú tó ń sọ ẹkún sí bóòlù Ramadan ṣe rí nu bílẹ̀ ìlàtòlù kọ́dírì ṣe rí nu bọ́ọ̀ bá o díẹ̀ ọ̀ sábà máa pé ha ta ló ní mọ́ ṣe jù báyìí lọ dán bó ṣe lè wo ṣé kó pọ̀ tó ẹ̀dá ọ̀tún regret pé ta ló ní kí n má ṣe kó tó pọ̀ jù báyìí lọ nígbà tó bá rí àlùbáríkà rẹ̀ ẹni tí ò yan náfìlà lóru ramadana tẹ́ ẹ parí yọ sàbámọ̀ alẹ́ ni rọ́ọ̀mọdán babaláyé babaláyé tí ò wáré rẹ ní tó bá ìtàn tó bá ìtàn ó yẹ kó sókò pọ̀ fún ṣe òun ó yẹ kó sunkún òpó bó ṣe wò ó yẹ kó sunkún òpó bó ṣe wò ó yẹ kó sunkún òpó bó ṣe wò ó yẹ kó sunkún òpó bó ṣe wò ó. ọmọ ìyá mi ìwọ̀nba ni pínkì mẹ́niyàn mọ́ ọlọ́run nìkan ni kì í bínú alọ́wù yẹ̀gìdọ́bù ń tarakta sùhálà wù. alọ́wù yẹ̀gìdọ́bù o. تركت سؤاله وبني آدم يسأل يغضب وبنين آدم إن يسأل يغضب. ó yà ìwọ̀n bá mi gbé e. Suala ooo. Oh. Almighty Allah will always be angry against human being if you leave him in call. If you leave your creator without praying to him, Almighty ah, Allah will not be happy. Your oh. creator will not be happy with you if you doesn't ask him for anything. Eh, oh. Ọlọ́run nìkan ni mo bínú pé kí ló dé tẹ́lẹ̀ ìfi àdúrà lẹ̀ tí ó pè mí. Sẹ́lẹ̀ ìlú òpó ń lè dáyé gbé ni. وبني آدم إن human being human being human being Whenever you continue asking him persistently, he will turn against you. That's the main, that's the main difference within human being and your creator. Your creator will not be happy when you leave him without asking things from him. But human being, if you continue asking persistently, he will turn against you. Allah. He will call you unprinted name. Ọlọ́run tó dá yàtọ̀ òun nìkan ni kì í sú o tó bá ń pè o. Allah. Yọ padà dá ọ lò. Àmọ́ ènìyàn ó béèrè lénìí, ó fún ẹ, ó béèrè lọ́la, ó fún ẹ, tọ́ba ya yóò padà sú ènìyàn. A ní ṣètòrí ẹ̀ ni mo fi wáyé ni. Ṣé wọn nìkan ni ẹ rán mi sí ni? Ṣé wọ́n rán ọ sí mi pé kọ́ ọba tòun jẹ́ ni? ènìyàn ni ó sọ bẹ́ẹ̀ ọba tó ní wa ò ní sọ bẹ́ẹ̀. ọmọ ìyá mi ìwọ̀nba ni ó kílìngì mẹ́nìyàn mọ́ ènìyàn burú ọlọ́run ni ó kílìngì mọ́ lẹ́yìn ọlọ́run ẹni tó tó lè kílìngì mọ́ òun lọ́lọ́run òun lè òbí tó dá ẹ̀ òbí tó bí ẹ sọ́rí àwọn òbí ẹ wọ́n ṣe dáa wọ́n ṣe dáa ọmọ kílìngì mọ́ wọn náà. ìkàlù bí ẹni bí ìyá rẹ bá jàjẹ́ mọ́jọ́ jẹ́ pọ́wọ́ ló yọ pa o. ọ má jẹ́ ọjẹ́ wọn náà ọmọ gbórí sá ni ibi ọlọ́run ká dára pé wọ́n gbà wáyé nù má jẹ́ pé wọ́n pa ojú ọ̀nà bí tó gbà wáyé lóòótọ́ pa tá ń sọ fún ẹ nìyá rẹ̀ iṣẹ́ ibi tó ń ṣe ló dínà òre mọ́ ó dẹ̀ lè jẹ́ pé àwọn òbí ẹ̀ ńlọ ń gbẹ̀sán ẹ̀ إما يبلغن عندك الكبر ọ̀rọ̀ lọ́látùlù kọ́dírì ni mo tí ẹ wò bá a ṣe gbé gbà àdúrà máa kìlà ó máa wáyà dákúláwù máa. ó fẹ́. wọ́n látẹ̀ ní àrùn máa. wọ́n látẹ̀ ní àrùn máa. فقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من رحمة رب ارحمهما كما ربياني صغيرا ìmọ̀ yẹ́pùlù gánà ń dákàlì kíbà àwọn òbí tí wọ́n bí ẹ tí wọ́n bá dàgbà nígbà tí wọ́n sì yọ̀ǹg bẹ́ẹ̀dá bá ti dàgbà ọ̀rọ̀ ọmọ mix mọ́ra wọn mm. yóò fẹ́ sọ right ń gbà mí left ló fún ní ọ̀sán ó gbóúnjẹ síwájú ẹ̀ tán sìn ó jẹ díẹ̀ ńbẹ̀ kò lè jẹ yókù mọ́ tó bá tọ́ rẹ́ lòmíì yóò ní ọmọ mi ò fún mi lóúnjẹ bí ní fi ń pa mí o ó ti wọ dementia. ọdún mẹ́rin ọdún mẹ́rin mẹ́rin. àbá méjèèjì ni ẹ dàgbà mọ́ ẹ lọ́wọ́ fàlà tẹ̀kùn lọ́hùnmọ́ òfin. òfin. whatever they do either right or wrong la tẹkùlá ọmọ never you hiss against your parent o gbọ́dọ̀ pèsè o gbọ́dọ̀ ṣe sí ọ never you insult your parent ta ni ọ kí lọ jẹnu ayé ẹranko ọmọ ẹranko kí ló tí jẹ tó jẹ pé ìyá ẹ lọ di kúkú kí ló tí jẹ bàbá ẹ lọ sọ di driver bó ṣe òfin látúbọ̀ tán sá ntọ́wù kí bàbá ẹ ó ṣe ntọ́wù kí ìyá ya ó ṣe kí bàbá ẹ ó ṣe fún ìyá ẹ tààrin òun àtìyàwó ẹ nìyẹn ọmọ ni wọn tó bá dúró dúró pé bàbá yẹn ń ṣe bàbá dáadáa o tẹ bá rí nǹkan tó ṣe fún yá mi ẹ mọ̀ pé kò yẹ ń sàánú ẹ̀ ọmọ nìwọ́n náà bí ìjọ yẹn wọn náà ó gbẹ̀sán ìyá máa ń poison mind ọmọ mo ṣe dáadáa fún bàbá ẹ olórí burúkú ni o n kò bẹ́ẹ̀ kékeré dípò tí ó fira sọ skul àlè níyàn kiri sọ fún mọ̀mọ́ ẹ pé mọ́mì ọkọ tìyín nìyẹn àárín ara yín nìyẹn bàbá tèmi ni ẹ jẹ́ kí mi gbàdúrà lẹ́nu torí tí mo bá ṣe fún làwọn ọmọ tèmi náà ó ṣe fèmí náà má jẹ́ kí wọ́n tiẹ̀ sáàrin ọmọ ìyá mi lọ́mọ kìíní kan dájú òbí wà nínú ẹni tó ò gbọ́dọ̀ sá fún tóbi bá ó bá rí pé òbí ìyá àṣìjù ó fẹ́ pa ẹ́ lọ hibernate bí àwọn biology yún àwọn biologist pé kí ni ń hibernation wọ́n yọ hibernation látara ìgbésí ayé frog ìgbésí ayé ọ̀pọ̀lọ́ tó bá rí i pé kò sójò mọ́ tó rí i pé ilẹ̀ dry yọ hibernate á lọ gọ sábẹ́ ẹ̀rọ̀fọ̀ bí ìgbà tí ò sí láyé mọ́ ó di ìgbà tí climate bá tó favour rẹ̀ kó tó yọjú jáde padà sálọ yanyan dípò tó fi gbèpè òbí nígbà ọlọ́run bá ní ọ dáa fún ọ wá yọjú padà òbí ní ọ̀kọ̀ọ̀kọ̀ kí ọ káàbọ̀ àmọ́ kó wá ń sọ̀tì òbí orí burúkú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrílẹ̀ ìgbé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ mẹ́wàá ń bẹ lára ìkookò wolf màá sọ mẹ́rin péré ń bẹ torí àsìkò lára ẹ̀kọ́ àkọ́kọ́ tó lè kọ́ bí a ṣe ní ìkookò burú tó yẹ ó ní àwọn ẹ̀kọ́ mẹ́wàá kan tí ò kọ́mọ̀ àwọn ẹ̀kọ́ yẹn ni Imam Shafi'i rí tó fi kọrin wípé nàìbù zamanana wàláìbù fínà. wàmẹ́rì zamanana. زماننا عيب سوانا وما لزماننا عيب سوانا Imam Shafi ó là ń bú à ń bú ìgbà wa pé irú ìgbà wo la la pàdé na. Nàìbù sàmẹ́ẹ̀dẹ́nà wà láìbò fẹ́nà. Epo wọn dọ́là wọn ẹ pàtẹ́wọ́ fún Tinubu ah. epo pẹtiró ó ti súnmọ́ one thousand lórí lítà kan ẹ pàtẹ́wọ́ fún Tinubu à ń bú gbàyí pé gbàyí ọ̀dà ṣé Tinubu ni àbí wọ̀gá. nàìbù sàmẹ́ nànà wàlà ẹ̀bùn fẹ́lá. ọ̀kan tó nìyí tá a bá béèrè pé tá a bá béèrè pé kí ló ń lọ ní gbòòrò ta ló ń mìlú tìtì o Tinubu ni Tinubu ni bó ṣe dáa tó yẹn ẹ̀gbọ́n rẹ̀ ń ta epo epo ti ń wálẹ̀ dọ́là ń wálẹ̀ kọ̀mọ̀jáwó rẹ̀. Hmm. dọ́là lọ́wọ́n dọ́là lọ́wọ́n dọ́là mọ̀ ti dínwó owó rẹ̀ sì ìwọ̀nba lọ́mọdé etí ń bẹ nígbà màmá rẹ̀ kọ̀mọ̀já kọ́bọ̀ lórí ẹ̀ yára onírẹsì sìmẹ́ǹtì ó ti ń lọlẹ̀ o ti ń lọlẹ̀ kí ló dé tẹ̀yìn tẹ́ ta ọ̀jáwó rẹ̀ wálẹ̀. نعيب زماننا ولا عيب فينا وما لزماننا عيب سوانا وما لزماننا عيب سوانا society wa táìmù tiwa yìí kọ́ ló ní problem àwa gangan la ní problem wànájú dá. zamani bi gẹ̀rẹ́ zambe. àwọn ìgbà pé bẹ́ẹ̀ ìgbà yóò ṣẹ̀ wá. wọlé mo kọ́kọ́ ṣàmẹ́nu lànà àjà náà. ṣé bá jẹ́ pé ìwà àsìkò zamani tó bá lè sọ̀rọ̀ ní ìbá sọ fún wa pé ẹ̀yin ọmọ nàìjíríà yìí gan lè dáàbò ẹ̀yin lè ń ṣera yín. wọlé tàbí ibùyá kùnú lámàdébé. ẹ lè rí ìkókò wave kébi ọ̀pá títí kó wá rí ìkókò ẹgbẹ́ kó dẹ̀ máa fàyà wàyẹ́kùlù bàdùnà bàdàn ní àyànà wàyẹ́kùlù bàdùnà bàdàn ní àyànà. àwa ni àwa sì jẹra wa láàyè bí kòkò bá rí ẹranko tí ó kì í ṣe ìkòkò ẹgbẹ́ ẹ̀ á di eyín mọ́ láàyè àfàyà. àmọ́ bó ṣe lè wù kébi pàtó kò ní rí ìkòkò ẹgbẹ́ ẹ̀kọ́ mọ́ fàyà. wàyà bí kòkò ẹgbẹ́ bá kú sílẹ̀ ìkòkò níjẹ́ o ó mọ̀ pé fámìlì òun lélẹ̀ kọ́dà bá mara rí àwa ènìyàn ò ṣe bẹ́ẹ̀ àwa ń jẹra wa láàyè ni lọ́wọ́ ẹ̀kọ́ mẹ́rin tó rí kọ́ lára àkókò ẹ̀kọ́ àkọ́kọ́ nọmba one ìkòkò ní wáyé kó má fi tírèsì sílẹ̀ lọ wo àdúgbò bí táwọn àkókò bá ń gbé nínú igbó igi kọ̀ọ̀kan tí ń bẹ nínú igbó ó máa rí àpẹẹrẹ pé ìkòkò fi ìgbẹ́ tó ti yà púpù rẹ̀ yóò fi ra ara tó bá rí pé ọjọ́ ọkú òun súnmọ́ bọ̀ yóò fi rárá agi òórùn kíní yẹn ò ní tán lára agi yẹn for a very long time káwọn ìkòkò míì tó bá dé kán lè mọ̀ pé ìkòkò kan ti kọjá bì tí ò bá fi púpù rárá agi yóò dẹ̀ tọ̀ sí yóò tọ̀ sára agi tó jẹ́ pé òórùn rẹ̀ ò ní tán for ten years òun náà ń fi àpẹẹrẹ lélẹ̀ nìyẹn kẹ́ ẹ lè máa mọ̀ pé òun kọjá láyé o ìwọ kọjá láyé kí làpẹẹrẹ tó fi lélẹ̀ ta ló fàpẹẹrẹ lélẹ̀ fún láyé Number two, nínú gbogbo ẹranko ìkòkò wà lóyà tó bá ti di pé òun àti abo kan wọ́n ń gunra wọn kò ní gun abo míì mọ́ tí ì kú kò ní gbà kí akọ mi ò òun mọ́ ó dìgbà tí kan náà méjèèjì bá kú yóò dẹ̀ sọ̀fọ̀ rẹ̀ for a very long time ìgbà yẹn yóò ṣẹ̀ṣẹ̀ wá akọ míì tí ó máa gùn yóò ṣẹ̀ṣẹ̀ wá bo míì tí ó máa gùn èyí tó bá sì tún gbámú wọn jọ lù tí wọn jọ kú láyé ni ìkòkò lóyà lára tí kòkò máa ń ṣe tó jẹ́ ẹ̀kọ́ tí ń bẹ lára kòkò a ní ọmọ kílíǹgì máa ń nìyàn ìkòkò ní discipline ní tí ò yí àwọn èèyàn nìyẹn pé gbogbo ẹranko tọ́lọ̀ ń dá wọ́n dáwọ́ ènìyàn mọ̀ tó o bá fẹ́ pa wọ́n mọ̀ pé o fẹ́ pa wọ́n níbẹ̀ tí wọ́n ní choice kódà jẹ́ n sọ síkírìtì kan fún ẹ nípa àwọn ẹranko the way bí àkùkọ ṣe gbogbo ẹranko tọ́lọ̀ ń dá fẹ́ àwọn náà ń sọ èdè tó yàtọ̀ bí tiwa náà ṣe yàtọ̀ àkùkọ tó wà ní UK tó bá fẹ́ kọ fáìsì ẹ̀ ò lè jọ ti Nàìjíríà ọ̀tọ̀ ni bí ó ṣe kọ tiẹ̀ ó símílà díẹ̀díẹ̀ ni kò ṣe kankan náà àkùkọ China òun ọkọ̀ títí tí ìfẹ̀gbẹ́ lélẹ̀ ni àkùkọ kan bẹ kò ní pe kòkòrò nǹkan òyìn délẹ̀ halfway táwọn kọ́ńtì kan nù bédè tiwa ṣe yàtọ̀ lè di ẹranko náà yàtọ̀ síra wọn from one country to another. Allah ẹ wá rí ìkòkò tí ìkòkò ara lẹ́gẹ́sì tí ìkòkò máa ń fi sílẹ̀ wọ́n máa ń ra káàsì ìkòkò tó bá ṣẹ̀ wọ́n á lè kúrò láàrin ibi táwọn ìkòkò yòókù ń gbé tí ọ̀bá dẹ̀ lọ wọ́n pa wọn ò ní jẹ́rẹ́ o bẹ̀ tí wọ́n pa wọ́n láti kékeré yẹn ti ń tẹ̀yìn ìkòkò pé o lè dáyé gbé láì cling in anybody tí ìkòkò bá wá rí wípé wọ́n ti outcast òun bọ́ yọ̀sẹ̀ yọ̀ wá kúrò láàrin community yẹn yóò máa lọ dáyé ẹ̀sẹ̀ tọ́ba tí wọ́n ń dáyé ẹ̀sẹ̀ yóò máa rìn wá lẹ́ẹ̀kọ̀ọ́ kan láàrin oṣù kan yóò máa rìn wá community yẹn bóyá wọ́n accept òun padà tọ́ba dé tí ẹ bá bẹ̀rẹ̀ sí fẹ́ nùnú lára wọ́n forgive ẹnu àmọ́ tọ́ba ti rí i pé ojú wọn tó le yóò tó padà dandan kọ́ ìkókò ń dáyé ara ẹ̀ ṣe ìwọ́n ń kílìngì mẹ́nìyàn ní ọ̀jẹ́ káyè rẹ̀ ọkọ̀ dáa o kíyàn lẹ́nìí o kí lánàá o kí ń jẹta ọ mẹ́sẹ̀jì ẹ̀ ọ̀sẹ̀ ìwọ náà pátì mọ́kìmọ́ kò sẹ́ni tí ò ní quality inú ayé kìlànà gan ni yún a ní àhí àyàtà o àyàtà o lọ́nà ìdá mìtìnà aṣáájú tàgà níyà kìlànà gan ni yún a ní àhí àyàtà o wà nánú ìdá mìtìnà aṣáájú tàbí níyà. ó kíyàn lójoojúmọ́ kìlánà ń ga ní yù. kìlánà ga ní yù. gbogbo ọba máa ń níbi tá a ti important sí o tó ọba important sọ́dọ̀ tí o important sí o. ó fi ọ́ pa lójoojúmọ́ ó ń yẹ̀yẹ́ ó ń gbé ọsẹ́gbẹ́ kan sá lọ níwọ̀nba bá lọ bá ti pọ̀ jù. wọn náà lò ìdá mi bí náà ṣáà tó bá padà dáa fún ẹ yóò padà fi sọ̀tàn pèsè bí iwájú wa ní ti gbéra èyí lẹ̀ èyí tó di nǹkan tán tí ẹ̀wà àti ọ̀mẹ nìkan. wọn náà ló ìdá mìtìnà aṣáájú tàbọ̀ níyà. tó bá náà fẹ́ rí yàn tó bá ní ọmọ rí mi mo fẹ́ rí ọ lákọ̀ọ́kọ́ mo fẹ́ rí ọ lẹ́ẹ̀kejì òfin wa lọ bí ọdún mẹ́rin lórí pé mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ wọ́n fi wá yẹ̀yẹ́ rẹ̀ orin Saheed Òṣùpá ilé ó lò oh, oh. ìmúmúná tó bá ní àríhùn làwárí èyí tó bá dẹmọ sí wa ọmọ àwa gan orí oh, tó bá dẹmọ sọ pé wọn náà orí kò kí ara rẹ kò kí ẹ lọ. a ní àyè e, e, e, àyàkà o wà nánú ìlà mítínà ṣáájú tàbá níyà. ونحن إذا mìtínà àṣàdù tàgọ́ níyà. ẹnìkan òkúkú ní díkòtò ẹnìkan bá a bá kú wọ́n sọ fún ẹ pé njẹ́ òní bá kú wo bínú tẹ̀lé mi kí lábùrọ̀ kí n jẹ ara wa bí wọ́n bá kú sẹ́yìn sọ fún ẹ pé mi ò torí ẹ̀ kú ni ọ̀tọ̀ọ̀tọ̀ láwọ́yé ọ̀tọ̀ọ̀tọ̀ láàlọ́ bọ́ ọ bá wojú rẹ̀ èèyàn títí tọ́ba lóhun ọ̀gbà dànù tíketíke dànù yẹn yẹn má wo bẹ̀ mọ́.

ọ̀rẹ́ nìyí ẹ close ọwọ́ àwò pé ìjáde ìjọwo síjáwo lọ́ba ń lọ tó lẹ́yìn ọ̀tá ẹ̀jẹ̀ àjọmọ́ ẹ̀bù ọ̀tá lòun náà nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tètè recognize ẹ̀ eyín tó ti ṣí eyín tó ti sídìí tó bá allow kí dentist ọbọ̀ ọyọ ẹ̀fọ́rí oníjó sùn púpù tó ti fẹ́ jáde kúrò tó bá dàsìkò àti iṣu ẹnu ìdí ọ̀la ẹnu dí ti wá là ó wa ń tì í bọ̀nú ẹ ò lè gbádùn ayé jáde kọ́ dáwọ́ èrè lọ. ti jáde tó ti kúrò nínú blada ó ti rẹ́dì láti jáde ìwọ wá ń tì í padà ó ba kídìnì rẹ jẹ́ ni ó fẹ́ yàrá rẹ jẹ́ ni ó lóun ọ̀bọ ọ̀sẹ̀ jẹjẹ kọ́ tẹ́kọ́ bá tiẹ̀ lọ kì í sọ̀dọ̀ ẹnìkan lóore wà kì í sọ̀dọ̀ ẹnìkan làánú ọlọ́run wà jésù gan ti ń so bí kò sí israeli àgùntàn Ísírẹ́lì tó hmm. gbogbo èèyàn lọ́lọ́run máa rán èèyàn sí ọlọ́run ọ̀ràn si sí ọ̀nà wọ́n orí ẹ̀ síbòmí kò dìjà mọ́ fúnra rẹ̀ da ya ara re wà náà nù ìdá. mítínà tàbọ̀ níyà nínú wa wọn bára alé ò bá bá ní ṣe a sì máa bára àdúgbò ṣe a sì máa jọ sọ̀rọ̀ pọ̀ kí láàjá mọ́ ẹni tá a fẹ́ tí ò fẹ́ ni kí láàjá mọ́ ọ̀rọ̀ ni kí láàjá mọ́ ẹni tá a fẹ́ tí ò fẹ́ ni kí láàjá mọ́ ẹni tá a fẹ́ tí ò fẹ́ ni kí láàjá mọ́ lórí òkè ogun ní ọmọ ìyá mi má kílìngì mẹ́nìkan lọ́rùn lọ títí gbìyànjú nínú ayé tiẹ̀ náà ọlọ́run ṣoore fún wọn náà gbogbo ń tọ́ ọba ń lé láyé máa rántí ìtàn máa rántí ìtàn máa rántí ìtàn ọmọ ìyá mi mọ̀kìnní kan dájú ọmọ tó ti fẹ́ jáde lábẹ́ ìyá ẹ̀ oyún ni tẹ́lẹ̀ pregnant ni tẹ́lẹ̀ fetus ni tẹ́lẹ̀ ọwọ́ àlọ́wọ̀n ọba yóò ń ṣe mọ́ ọwọ́ àti rẹ́dì láti jáde lábẹ́ ìyá ẹ̀ ètò túmọ̀ sí pé wọ́n fẹ́ bíi ìyá wa ń wo pé àárín ọjà ọmọ ìyá ọmọ fi mí sẹ̀sìn mi hmm. bá ń fún dì í mọ́ ọmọ ọlọ́mọ yẹn ò ní jáde nínú òun àtọmọ yẹn nìkan ó kú náà méje. gbogbo bí ọmọ bá ti fẹ́ jáde jẹ́ kó bá tiẹ̀ jáde bá a bá ń sáré pé kójúmọ́ ti ni bí tìjú bá lè ń dé àmọ́ sáré kámẹ́kù bí kúnà bá lè ń dé tẹ́rìsì ìwọ nìkan kọ́ lọ́kọ̀ọ́kù ikú lóore fẹ́ lómi ìjú wà láyé lọ bára ilé ò bá fẹ́ ni a sì máa bára àdúgbò ṣe a sì máa sọ̀rọ̀ pọ̀ kí láàjá mọ́ ẹni láàfẹ́ tí ò fẹ́ ni kí láàjá mọ́. ọjọ́ tá a bá ṣerú wá sí báyìí ẹlòmíín máa ń lérò yìí pé bóyá ẹnìkan ṣẹ̀ wá ní wàláyà àtàgẹ̀jẹ̀ nìkankan mo fi ọlọ́run tó ní mí búra wá sí ló yà lọ síbẹ̀ àtàgẹ̀jẹ̀ anybody èmi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn ń bínú sí mi wọ̀ mọ̀ béèyàn bá lóun fẹ́ràn mi èmi náà fẹ́ràn ẹ̀. béèyàn sì dé tó lórí òun burú lọ́rùn òun tó ní mo kàṣà déédéé tiẹ̀ ni èmi náà sọ fún pé èmi kò tiẹ̀ fẹ́ rójú ẹ̀ tó bá sì tún dé lọ́la tó ní mo mọ̀ fọ́ fún yín ṣe èmi náà ní wò ó pẹ́tẹ́pẹ́tẹ́ mo fọ́ fún ọ. mo láìkí ẹ jù bá a ṣe jọ láyé tá a fi kó bẹ̀ ni ọjọ́ mélòó la lò láyé tí wọ́n wàá jẹ́ ẹ̀dẹ̀ ìkìfẹ́ mi ọjọ́ mélòó la má dá nìkan gbé bànújẹ́ sùn o. Oh arábìnrin kan mo bá wọn ṣẹ́jú dà ọkọ tí ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ bá kó bànújẹ́ sínú ayé ẹ̀ lálẹ́ ọjọ́ ó fẹ́ sùn lọ́kọ bá pè boyfriend díẹ̀ lọ́ba ní wo wo wo wo this is the end of the road a lè jọ ṣe mọ́ ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni mo ṣe ó lè ṣe nǹkan mi interest mọ́ ni ọmọbìnrin yìí wá wò pé sẹ́mi nìkan ni màá bá hypertension sùn lálẹ́ ó wá mọ táìmù tó jẹ́ wípé yóò ti wà níbi iṣẹ́ lamẹ́ríkà kò ní lè gbé kọ́ọ̀lù déédéé táìmù ló pa àwọn òbí ẹ̀ náà lóní màmá ṣe ti gbọ́ fọ́ìsì lágbájá lẹ́nu màmá ni wọ́n gbọ́ ó ní ọlọ́tí ní mental problem o ó ti ya wèrè o màmá ní yé orí mi o ha he ha hu ha he hu ni màmá ṣe tílẹ̀ yìí mọ́ nígbà màmá padà pé ọmọ ẹ̀ ọmọ ni ẹ má dá lóúnjẹ rẹ ta ló ní mental problem òun gbádùn wọ́n wá padà pé kí ló dé ó ní mo wò pé kémi nìkan má da ẹ̀fọ́rí gbé sùn ni oh, oh. ọmọ yín sí àìfọ́rí sọ́dọ̀ mi èmi náà sí ààrẹ sọ́dọ̀ yín. sàlámù ní aládùnìyà ìsàlámù yẹn kó bẹ̀rẹ̀ àhà. wọ́n ní kẹ́bí ọmọ bàjẹ́ kẹ́bí ọmọ dàrú ẹbí ló sì fẹ́ pa ọ́ yìí ìdá amadọ́ ka sọ̀dẹ̀rọ̀ ka fili bìláàdì. bàdánwò bá dé bá ọ nínú ìlú kan ẹbí fún ọ ara fún ẹ ìlú fún ẹ farail tọ́lí bá jáde lọ́dún ní ìkọ́ ọmọ ẹgbẹ́ lọ. tọ́lí bá àrídọ́ sí wá. òye ẹni plọ̀tì kan tí bàbá mi fi lẹ̀ àjọ jàtá ikú mi yẹn pa ẹlòmíràn. àṣìbùtù lè mọ̀ ẹ́. ládùrú plot of land ti ń bẹ nínú gbọ́tí ọ̀rẹ́ nira yìí òrora ẹ̀pin ni pé orí ọlọ́run ò lédè òrora ọ̀pin pọ̀ lè ralẹ̀ ní fi àyè tí wọn bá fẹ́ torí plot ilẹ̀ kan pa ọjẹ́ sá fún wọn fàyínàkà wájì dùn àrídùn bèèrèdè. ó padà rílẹ̀ míì tó bẹ́ta alẹ̀ tí wọ́n ń pè nílẹ̀. wà náà fúnṣà ká alámùtẹ̀jẹ́dẹ́ náà fúnṣà sí wá wanafusaka na mutẹjidi na ṣe wá. ó ṣeé ṣe tó o bá sọ ilé nù o lè rí lẹ́mí pààrọ̀ ilẹ̀ bàbá rẹ̀ ni wọ́n tà o lè rí lẹ́mí pààrọ̀ àmọ́ tẹ̀mí rẹ̀ báyìí bọ́ kò sí spare part fẹ́mi ẹ̀mí tó bá ti bọ́ ó ti lọ nìyẹn wàá máa ń kọ́ dímọ̀ dọ́ọ̀ fàtàfílẹ̀ àrídì ṣáájú bọ́ bá ti kúrò láyé tẹ̀mí rẹ̀ bá ti bọ́ ó fínísì nìyẹn ó kálukú wá lo ayé tiẹ̀ ẹ wá rí níparí lọ lo ìgbésí ayé ànábì Yusuf lọ fi kẹ́kọ̀ọ́ àwọn fámìlì ẹ̀ wọ́n fún náà mọ́ ó kẹ́kọ̀ọ́ ìgbà tí wọ́n fẹ́ tà dànù kó tún dúró láàrin wọn bẹ̀ torí pé temporary leave ni kóun máa bá ẹni tóun ọmọ rí lọ ju àwọn ọmọ bàbá òun tí wọ́n fẹ́ pa òun lọ ó sápò láàrin wọn ó tóra ẹ̀ máwọn tí wọ́n rà wọ́n fẹ́ tà lẹ́rú wọ́n ní wọ́n mọ̀ fẹ́ wọ́n mọ̀ ní kára ẹ̀ ó ní yẹ́sì òótọ́ ni kóun máa bá wọn lọ inú fámílì òun ti gbóná mọ́ òun inú ẹbí òun ti gbóná mọ́ òun ntí ẹ rí lọ́jọ́ iwájú wọn ní òní ṣẹ tó ń bá dúró tí wọn bá pa òun àlá aláyàn òní ṣẹ o ọwọ́ àti ó gbà kán tàwọn dànù ó lọ sẹ́rú ibi ó ti lọ sẹ́rú ó tó kà gbá kó ìyàwó ọ̀gá tó ní ààbò sùn ibẹ̀ lọ gbádẹ́gbá ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n ló ti wá padà sóríire ọmọ ìyá mi nígbà nẹ́bí Yusuf di mínísítà àgbà tán sáwọn fámìlì ẹ̀ tí wọ́n fẹ́ pa sí wọn wà kan àbí wọn wà kan. ó ṣe dúró dìgbà tó rí rẹ̀ dé kó o tó sọ pé fámìlì mi o fámìlì mi o tí wọ́n bá ti láwọn ọmọ rí ìwọ náà tètè wá gbígbà wá òre lọ bó òre bá dé bí ẹ ṣe wá Yusuf kan ni wọ́n wá ọkàn ìmúmúná tó bá ní àárín òun làwa ń rí èyí tó bá dẹmọ sí wa ọmọ àwa gan orí ẹ wá rí i níparí mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún bàbá mi pàtàkì bàbá mi justice nílùú èkó retired bàbá mi justice ọlọ́run mi ń bẹ ha mo ń rí èèyàn láyé àwọn èèyàn nu mi ò ní bàbá láyé mọ́ ó ti pẹ́ mo lè fi rú wọn pé bí n bá ti rí bàbá mi ọmọ gbàgbọ́ pé bàbá mi mo rí wá sí lọ́dà wá pọ̀ wá sí akéwùgbà góòdì náà fẹ́ ẹni ẹ fẹ́ràn bàbá yóò sì mọ tírìtì mi màá mọ rí sáìn bí ìgbà bàbá tó bí mi lára ẹ̀ bàbá mi justice ọlọ́run ní bẹ ní lẹ́kí lẹ́kọ̀ọ́ ẹ̀ ní mà padà sí ibà. amina. kódà bí ìgbà tóbi máa ń kọrin fún mi ni bàbá máa ń kọrin fún mi ẹ̀ẹ̀kan lọ́dún náà láàrin ìlà tẹ́ bá fẹ́ ṣe Ramadan lecture tí mo bá ti gbé tí sí wọn létí báyìí bàbá ọmọ á sọ pé wàbí láì ta òfíìkì ọ̀nà ń já ṣe kò ń gẹ̀rẹ́. wàbí láì ta òfíìkì. àmì ọ̀nà ń já ṣe kò ń gẹ̀rẹ́. bó lè yẹn ṣe tún ní bàbá tó jù bá ń lọ. àwọn ọmọ tẹ bí ẹ sunkún lórí wọn lábàríkà kura ẹ ní bẹ́ẹ̀ kúkú láyé ẹ lò gba ogbó yín dáadáa pẹ̀lú dùnú àtayọ̀ ìyàwó àti ẹjẹ́ yín ẹ jọ gbádùn tọjọ́ tẹ́ pàdé Ọlọ́run àwọn ọmọ yín ò ẹrú ọlọ́run kan a lọ ṣe wáàsí lọ́dọ̀ bàbá lọ́ba nìkan sẹ́ndì owó sí mi tí bàbá justice ibrahim ṣọlá adékúnlé ọlọ́run mi ń bẹ a lọ ṣe wáàsí ń bẹ kí ló kọ ẹni tó ní wọ́n sẹ́ndì wá àbọ̀ ní amadu akọ òun alájì tìjáni fọláwíyọ wàláyé ọmọ bàbá jíṣẹ́ yín o ìyẹn sísítà mi tó jọmọ bàbá ó jíṣẹ́ yín owó ńlá ni mr Tunde owó ńlá ní sẹ́ndì sí mi Ni ìmọ̀ bóyá wọ́n wá bí Ramadan lecture yá bí wọ́n wá ọlọ́run tó ní mi ok àwọn àti gọ́fúnà Fáṣọlá náà jọjọ́ kò ń jọ yẹn kò dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá mi dúpẹ́ fún yín jù lọ. bàbá wa tí wọ́n sponsor wá sí wa ní gbogbo station tó bá ti dínú Ramadan náà bàbá wa Dr. Awa Ibrahim ń ṣe wá sí yẹn nírántí bàbá tiwọn náà ni bàbá wa Kéwúsọlá tí wọ́n jẹ́ deputy imam náà ìbí àgbà lọ́ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti lọ wọ́n wà níwájú ọlọ́run màmá tó bí dr awa ibrahim wọn bẹ wájú Ọlọ́run ọmọ ò ṣe dáadáa fẹ̀yìn náà lójú yín àtẹ̀yìn yín Ọlọ́run forí jì àwọn òbí yín dr awa ta ní bàbá ìdùnnú bàbá ìdùnnú awa ibrahim ta ní kò ní rárẹ Ọlọ́run tó bẹyìn kò ní mẹ́yìn ẹ̀yin bá fẹ́ mẹ́yìn kò ní. ẹ kò ní rí imú ẹ̀mí gígùn Olúwa bá wa fẹ̀yìn àlàáfíà olùwà báwa fún yìí. mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo olólùfẹ́ wa gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gọ́fúnà ṣèyí mákindé ọba tó níyàn ọmọ ní fi ń rà rè ẹ̀dẹ̀ wò mí sùnsùnsùn ẹ fún mi ní àwọ́ọ̀dù ọ̀kan ní ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tó pàtàkì gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ mọ̀ pàtàkì ni mo ṣàdúrà fún pa eyín alájà abdulhakeem ẹ̀ ní máa padà sí ibú mo wá ṣàdúrà fọ́gà mi tàná gọ́fúnà Israel abiola ajimobi ibi ọba wa ilẹ̀ rẹ̀ ẹ àánú ọlọ́run ẹ pàdé àánú ọlọ́run ọlọ́run wọlé abẹ́ ẹ ṣe sàánú mi ọlọ́run bá mi sàánú ẹ̀yin náà. gọ́fúnà Isaac Abíọ́lá Ajímọ́bi mo kẹ́kọ̀ọ́ tó pa lára yín mo wá ń kọ́ tó tún pọ̀ jù lára gọ́fúnà Ṣèyí Mákindé ẹ àánú ọlọ́run kọjá abẹ́ ẹ sí i wọlé àtitóbi alukur'an àwọn ọmọ yín wọ́n tàyé dágbé ìgbà ò ní dà wọ́n láàmú wọlé àtitóbi alukur'an ọlọ́run ó bá mi dúró tì yín wọlá títóbi alukuran ẹni ọkọ rẹ ti kú ẹ máa gbádùn ẹni ọkọ tiẹ̀ ń bẹ láyé ẹni bí pọ̀ san gan ẹ jọ lùgbàdá lẹ́ni mo wá ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwògbà gold pọ̀ ẹ bá àdéhùn pọ̀ ọ̀rọ̀ ọmọkùnrin kan bẹ mo fẹ́ sọ ìparí lẹ́kṣọ̀ mo fi sí anílẹ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá a ti bẹ̀rẹ̀ promo fún oṣù April June a ti bẹ̀rẹ̀ promo yẹn àwọn ilẹ̀ wa táǹtà ní three million tẹ́lẹ̀ àti sọ di two million ilé táǹtà ní two million àti sọ di one point five ilé táǹtà ní tá a ṣe promo lẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ seven fifty àti sọ di one point two báyìí ní ọ̀nà along Ibadan Lagos expressway kódà alẹ́ nìkan náà àwọn tó ti ra bíi two hundred acres lọ́wọ́ wa tó lò ní òun ní bùkátà kan fẹ́ ta hundred acres síbẹ̀ lódìjì tó sì gbẹnulẹ̀ express ara alẹ̀ yẹn náà ni ẹ bá wa dòwò pọ̀ anílẹ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá bákan náà àjì twenty twenty four ẹ tẹ̀lé iléeṣẹ́ akéwùgbà gold ẹ gbádùn àjì náà dọ̀bà àjọ wà ń bẹ̀ ni allocation owó yẹn wọ́n lóòótọ́ seven million eight million kì í sọmọdé owó bẹ̀tọ̀ ọba tó ní yóò bò yín láṣìírí wọlá àti tóbi alukur'an ẹni wọ́pọ̀ ẹni wáyà amájẹrà kan latest message tàbí kó lo WhatsApp number wa zero zero five seven eight one eight one eight oh. ẹ mọ́mọ yín wálé ẹkọ wa ẹ̀sìn mọ́mọ yín wálé kéwu wa àwọn ọmọ náà lálùbáríkà. bákan náà ẹwú ọlọ́run wá wà ní London ó lóun jẹ́ mọ́gàjí ọ̀kan nú àwọn bàbá Olúbàdàn tí wọ́n ti kọjá lọ. mi ò ní dárúkọ ẹ! torí mo sún àtijọ́ òun àti èyí gbogbo àfáàlẹ̀ Yorùbá tí ń fi àwọn tí ń fi sọ fún mi kan òun kan ó ní kò sí ọmọkùnrin tí ń bú yẹn kò sí tó lè ṣe lẹ́yìn níbi tó náà wàá gọ̀ sí odidi mágàjí tó gọ̀ ni pé ń sọ fúnrú mi pé ẹni tí ń bú gbogbo àfàlẹ̀ Yorùbá yẹn o òun ni ọ̀gá gbogbo kóòtù ti ń bẹ ní láti Peckham tó fi dé Camberwell tó fi dé Woolwich gbogbo gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀gá wọn ni o.